aláròye máa wí o. ọpẹ́ o ọ̀rẹ́ gómìnà mákindé tí wọ́n jí gbé ti gba ìtúsílẹ̀ orin ọpẹ́ ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú people's democratic party àti gbogbo olólùgbé ìlú ìbàdàn ń kọ báyìí pẹ̀lú bí ọ̀rẹ́ gómìnà náà olóyè benedict akika ẹni tó kàgbákò àwọn ajínigbé lọ́sẹ̀ tó kọjá lọ ti ṣe rí ìdáǹdègbà kúrò ní ibùba wọn lọ́sẹ̀ tó kọjá tíṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé làwọn agbófinró ti wà nínú àìsùn àti àìwo kó tó di pé wọ́n padà rí bàbá náà gbà sílẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún yìí lẹ́yìn ọjọ́ mẹ́jọ tó ti wà ní ibùbá àwọn aṣekúpani nígbà tó ń kéde ìròyìn ayọ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn nìbàdàn alukoro fún ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ sp adéwálé ọ̀ṣífẹ̀sọ fìdí ẹ̀ múlẹ̀ pé nírọ̀lẹ́ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ni wọ́n tú èèkàn olóṣèlú náà sílẹ̀ nígbèkùn gẹ́gẹ́ bí ó ṣe sọ ní kété tán fi ìṣẹ̀lẹ̀ yìí tó wa létí lọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí cp ayọ̀délé sọ́nùbí ti gbé ìgbìmọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá atọ́pinpin dìde láti wá olóyè akíka kan níbikíbi tó gbé pamọ́ sí ikọ̀ atọ́pinpin tó gbé kalẹ̀ yìí tú gbogbo igbó tó wà lágbègbè ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé yẹ́bẹ́yẹ́bẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tún fọ́ gbogbo àwọn igbó tó wà láwọn ìlú bíi ìjágún ìjẹ̀bú-òde ní ìpínlẹ̀ Ògùn ọ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo àti òṣèlú ní ìpínlẹ̀ Edo túútú kó tó di pé wọ́n padà rí ẹni tán jí gbé yẹn gbà sílẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ilé ìwòsàn ni bàbá náà wà tó ń gba ìtọ́jú lọ́wọ́ kí ó lè gbádùn dáadáa kó tó di pé yóò lọ darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ alukoro àwọn ọlọ́pàá yìí sọ pé ìwádìí àwọn agbófinró sì ń tẹ̀síwájú láti rí àwọn ẹrú ikú tó jí bàbá ẹlẹ́yinjú àánú náà gbé mú bẹ́ẹ̀ ló rọ gbogbo àwọn ará ìpínlẹ̀ ọ̀yọ́ láti ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nígbàkigbà tó bá kófìrí àwọn afurasí ọ̀daràn náà tẹ́ ò bá gbàgbé ní nǹkan bíi ọwọ́ aago mẹ́sàn-án ààbọ̀ alẹ́ ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí làwọn ẹrú ikú déédéé lọ ká ọkùnrin ẹlẹ́yinjú àánú náà mọ́lé rẹ̀ tó wà nídìí àpẹ́ ọlọ́run dáàbá nílẹ̀ ìbàdàn tí wọ́n sì yìnbọn pa ọ̀kan nínú àwọn alábàágbé rẹ̀ kó tó gbé òun fúnra rẹ̀ lọ síbi ojú ọlọ́mọ òtó ọláwálé àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ aláròye online television akin akínníyì ló kà á sí etí gbọ̀yìn.